orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ ó ti tó ọjọ́ méjì mẹ́ta tí mo ti ń fiṣẹ́ síta tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ń pè mí pé iṣẹ́ yìí àwọn gbìyànjú ẹ̀ Elédùmarè ní orí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ni ó sì tún sọ wípé kí n bá wọn ṣe tá a sì tún ṣe fún tí wọ́n tún dúpẹ́ pé Elédùmarè tún ní kò rí bẹ́ẹ̀ torí pé Elédùmarè òun ló lágbára lórí ewé àtìgbọ̀n òun ló lágbára ìmúṣẹ lọ́dọ̀ òun náà ló sì lè ṣe gbogbo nǹkan èyí tó lè jẹ́ ọ̀nà àbáyọ náà gbèsè ayé wa ìdí nìyí tí mo fi ń sọ pé ẹ dákun gbogbo iṣẹ́ bá ń fi síta ẹ jẹ́ ká kọ sílẹ̀ ẹ já lọ gbìyànjú ẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ rí wípé nkóhun tó kà mọ́ bá pàdé Elédùmarè yóò sì ṣe ọ̀nà àbáyọlé lórí nítorí náà ẹ má jẹ́ ká dúró ẹ má jẹ́ ká wòran ọ̀nà àbáyọ wà nínú ewé àtegbò sí onírúurú ìṣòro tó kà mọ́ bá pàdé kí Elédùmarè darí wa sí èyí tó jẹ́ òun gan-an náà ni ó jẹ́ ọ̀nà àbáyọ fún wa mo fẹ́ fi iṣẹ́ kan síta ní èní mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ tí ó fi sọ̀rọ̀ nípa iṣẹ́ tí mo fẹ́ fi síta yìí iṣẹ́ tí mo fẹ́ fi síta ni iṣẹ́ tó jẹ́ pé tá a bá wà lójú àlá tá a bá wà lójú ràn ẹ jẹ́ kí kúkú sọ wípé iṣẹ́ tí èèyàn fi máa ń rí àṣírí tàbí mọ orísun àbí tó jẹ́ ọ̀nà àbáyọ fún ìṣòro èèyàn látòjú oorun mo mí pé látòjú àlá tó jẹ́ pé tá a bá lo iṣẹ́ yìí èèyàn ó mọ ọ̀nà àbáyọ sí ìṣòro téèyàn ń là kọjá èyàn ó rí àṣírí ìjìnlẹ̀ nípa ìṣòro téèyàn ń là kọjá látòjú ọ̀ràn ṣùgbọ́n kankan ni o bó ti wá wù ká mọ àṣírí àbí ká rí àṣírí náà tó ó lè mọ iye wa nígbà náà láwa gba ọ̀dọ̀ àwọn tó nímọ̀ lọ wípé ẹ dákun irú nǹkan tí mo rí rèé irú nǹkan tó mọ̀ farahàn mí rèé kí lọ́nà àbáyọ àwọn ni wọ́n wàá sọ fún wa wípé tọ́rọ̀ bá rí báyìí báyìí ni kò rìn ó láwo ni tàbí oníṣègùn tàbí ẹni tá a lọ bá tó nímọ̀ ìjìnlẹ̀ ń pa ẹ̀ bá àṣàfà wa tó bá pé báyìí ni kò rìn pẹ̀lú ń tọ́ láwọn ọ̀nà àbáyọ rẹ̀ wá rè nígbà náà a ó rí wípé gbogbo tó wù kó jẹ́ ìṣòro ogun ayé wa yìí Elédùmarè yóò sì jẹ́ kó di àfihẹ́yìn tí egun fi sọ tẹ́bi pé a ò ní gbúrò nǹkan náà mọ́ tá a bá ti tẹ̀lé ọ̀nà tí àlá náà fi fi àṣírí hàn wá nítorí náà ẹnikẹ́ni tó bá fẹ́ gbìyànjú iṣẹ́ yìí kò rí wípé òun ṣe é gẹ́gẹ́ bí mo ti sọ iṣẹ́ tí a ti ṣe fọ́pọ̀ èèyàn ni iṣẹ́ tí ọ̀pọ̀ èèyàn ti lò ni tí wọ́n sì ti jẹ́rìí sí wípé bẹ́ẹ̀ lórí àwọn máa àṣírí ìjì nípa ìgbésẹ̀ ayé àwọn àti ìṣòro ayé àwọn bẹ́ẹ̀ ni àwọn sì gbìyànjú tán ní káwọn ṣe Elédùmarè sì fòpin sí ti àwọn ńlá kọjá nítorí náà bí wọ́n pẹ̀lú bá fẹ́ ṣiṣẹ́ yìí ṣe bá ṣe ní ká ṣe yóò sì rí bẹ́ẹ̀ ni. kó lè bá wa rí bó ṣe yẹ kó rí dákun farabalẹ̀ kó gbọ́ dáadáa ẹ jẹ́ ká gbọ́ o ká lè ṣe bá ṣe ní ká ṣe torí pé èmi ò kì í fẹ́ ṣe àṣìṣe tí mo bá ń ka iṣẹ́ kalẹ̀ kì í ṣe pé kàn pé ẹ sọ màá ti kà á kalẹ̀ kí kankan kó mọ̀ bá a sí pé yóò yọ kúrò náà ẹ̀ dínú ẹja ṣe bá ṣe ní ká ṣe kò rí bó ṣe kàn rí bí mo ṣe ń ṣe é fáwọn èèyàn tí wọ́n sì fi ń dúpẹ́ náà ni mo ṣe fẹ́ fi síta yìí kí ẹnikẹ́ni tó bá wù kó ṣe é tàbí kó bẹ̀yàn kó bóun ṣe é lágbára lọ́wọ́ olódùmarè yóò sì bá yín lára mu yóò rí bẹ́ẹ̀ ṣe fẹ́ yóò sì ṣe é ṣe pẹ̀lú yín àṣẹ ìdùmarè nǹkan tẹ́ lọ wá tẹ́ bá fẹ́ mọ̀ nípa àṣírí ìjìnlẹ̀ gbogbo ayé yín àbí àṣírí ayé yín látòjú àlá nǹkan tẹ́ lọ wá òun ni mo fẹ́ kà yìí ẹ lọ wá ẹyẹ òwìwí kan ẹ yọ wọ ẹ tún wá ẹyẹ kòwé kan ẹ sì wá ẹyẹ òwìwí kan kòwé kan tẹ bá ti wá wá ẹyẹ tán ẹ wá wá ọ̀gà ààyè náà ẹyọ kan torí pé tẹ bá ní kẹ́ ẹ wá ọ̀gà tó ti gbẹ kò ní ṣiṣẹ́ tá a fẹ́ ṣe ọ̀gá ayé ẹyọ kan tẹ́ bá ti wá wà ẹ mọ̀ wá gbọ́ bẹ́ẹ̀ sì ṣe nǹkan mi ìbẹ́tẹ́ tún wá o ẹ jẹ́ kí n kà tán kí n tún sọ bá sì ṣe òwìwí kan òwe kan àti ọ̀gà kan lẹ́yìn náà á wà ìkódẹ mẹ́ta á wà ìkòkò tuntun epo pupa tàgìrì ewé tàgìrì ewé tàgìrì á wà àtàjọsì á wà èèpo ọ̀bọ̀ tó pọ̀ á sì wà ewé àjẹ́ ọ̀bàlẹ́ pẹ̀lú ewé ewúro àti ewé ìyálòdè àwọn kan tá a wà ni mo ti sọ yìí ṣùgbọ́n tá a bá ti ń wá àwọn kan yìí a tún wá asínrín kan ọmọlé kan àti aláǹgbá akọ kan a wà ṣé wàá rí báàsì sí òun ni mo fẹ́ ṣàlàyé òwìwí yìí kò ní jẹ́ èyí tó ti gbẹ á jẹ́ tútù ta lè rí inú ẹ̀ là á wà mú asínrin yìí àlà inú asínrin yìí ọkàn asínrin yìí ẹ̀rọra rí kékeré lọ́kàn rẹ̀ ọkàn yìí ẹ jẹ́ ká mú ọkàn yìí ká wá mú inú kan tá a wà ẹ má bínú o inú kan tá a wà ni mò ń fi ni asínrin yìí wà o á wà mú ọkàn rẹ̀ ọkàn láì lásán ni o ẹ jẹ́ a sọ sí inú òwìwí èyí tí àtìlánú rẹ̀ ẹ jẹ́ a dìpa a tún mú ọmọlé náà kínkín níbàlú náà lọ́kàn kò sí ní tọ́wà tí ò lọ́kàn a mú ọkàn tiẹ̀ náà kínkín ní bó ṣe kéré o a wà la inú kòwé náà a sì kíni a sọ sínú kòwé àdìpá a mú aláǹgbá a lànà ẹ̀ ọkàn rẹ̀ kínkín níbi fún rẹ̀ a mú a sọ sínú ọ̀gá a la ọ̀gá náà ná a fi àdìpá ṣe é ọmọlé àti láǹgbà a nílò rẹ̀ mọ́ àdànù àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a ti kó kinní sínú ẹ̀ jẹ́ wa wa kó sí ẹ̀gbẹ́ kan a wà mú ewé tàgìrì kòkó tuntun láfijó a wà mú ewé tàgìrì a wà gbé e kalẹ̀ a kò tẹ́lẹ̀ ìkòkò tá a bá ti wá kó ewé tàgìrì tẹ́lẹ̀ ìkòkò a wà mú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a ti kó kínní ọkàn sínú a wà kó lé ewé tàgìrì a wà dá àtàjọ sílẹ̀ tá a bá ti dá àtàjọ sílẹ̀ tán ewé ẹ de àwọn ewé le a wà dá epo ọ̀bọ yẹ a dàbò ẹjọ́ ajọ́ pọ̀ díẹ̀ a lẹ́yìn ìgbà wọn a wá mú eh, ewé àjọbàlẹ̀ ewé ewúro ewé ìyálòdè ewé mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀já dalẹ̀ lórí ẹ̀já jò tá a bá ti wá jò tó bá ti kúnná ọ̀nà tá a gbà ló òun ni mo fẹ́ ṣàlàyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ gbọ́ mi dáadáa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá ti lọ tó kúnná á bù díẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ìyókù ọ̀sẹ̀ láàfin ṣe èyí tá a wá bù sẹ́gbẹ̀ẹ́ kan á wà mú á eh, wà lọ wá òkété òkété ń lẹ́ẹ̀kọ̀ọ̀kan òkété la máa fi gbé ètùtù rẹ̀ síta fún àwọn àgbàlagbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo pé o á máa fi òkété gbé ètùtù pàápàá jùlọ tó bá ti ń tó àkókò tá a fẹ́ máa wí ọ̀sẹ̀ yìí a lè wí ọ̀sẹ̀ fúngbà díẹ̀ ká tún dá dúró ṣùgbọ́n wọ́n táìmù àkókò tá a fi ń wí ọ̀sẹ̀ o ẹ̀jẹ̀ á máa fi ìta àbùpamọ́ o á fi gbé ètùtù òkété síta fún àwọn àgbàlagbà lálálẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá wọn torí wípé kí a lè bá rí àánú àtọ́jú rere gbà látọ̀dọ̀ wọn a mọ̀ fi òkété gbígbẹ a mọ̀ fi gbé ètùtù fún àwọn àgbàlagbà nítorí iṣẹ́ yìí tàbá ti wá sí ń bà wọn àwọn tàbá ti ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìtókù ni wípé ọṣẹ tá a fi gún lọ́sẹ̀ wọn a pò mọ́ ọṣẹ wọn láàfọ̀ tàbí ọṣẹ dúdú tá a bá ti pò mọ́ ẹran o a fi kíní òrí díẹ̀ sí a fi àdí díẹ̀ sí a fi epo pupa díẹ̀ sí i a wá gún papọ̀ àdí díẹ̀ òrí díẹ̀ epo pupa díẹ̀ a wá gún papọ̀ tá a bá ti wá gún papọ̀ tán ẹran o ẹja kó sínú gbá oníkókó gbá oníkókó ìní ẹja kó iṣẹ́ ìsí ká wá ká wá lọ gbé pamọ́ síbì kan nígbàkúùgbà tá a bá ti fẹ́ lò ó lákòókò tá a mọ̀ pa ti wọlé a fẹ́ lọ sùn tí èsì pa tún fẹ́ jáde mọ́ ẹja bu ọṣẹ yìí ẹja lọ wẹ̀ pẹ̀lú àdúà gbogbo tó jẹ́ àṣírí ìrìn àjò ayé mi àbí àṣírí ogun tí ń jà mí Elédùmarè mo fẹ́ kó tú fún mi oṣù ayé ẹ tú fún mi ẹ̀yin àgbàlagbà tí ń bẹ́ẹ̀ nu ayé ẹ dákun ẹ tú wọn rẹ̀ fún mi ẹja wẹ̀sẹ̀ náà tá a bá ti wá wẹ̀sẹ̀ náà pẹ̀lú ògọ́lọ̀ ẹ̀já lọ sùn nígbà tá a bá lọ sùn nígbà tá a bá lò ó láàrin ijọ́ méjì sí mẹ́ta kí n pè lọ́sẹ̀ kan ká máa wẹ̀ léra àwọn àṣírí ìjìnlẹ̀ ọmọ farahàn wá látòjú oorun ṣùgbọ́n ṣeéṣe ká mọ̀ wọn mọ̀túmọ̀ rẹ̀ ìgbà yẹn láwàá gba ọ̀dọ̀ àwọn onímọ̀ lọ pé nǹkan tí mo ríre nípa nǹkan tí ń ṣe mí ẹ dákun kí ni ìgbésẹ̀ tí ń gbé pẹ̀lú nǹkan tí mo rí ìgbésẹ̀ tán bá wá fi ìmọ̀ sọ fún wa pé ẹ̀já gbé tẹ́ ẹ bá gbé pẹ̀lú àṣẹ Èdùmàrè pẹ̀lú títóbi ọlọ́run ọba pẹ̀lú ìwà láyé rẹ̀ àti agbára tó fún àwọn àgbàlagbà ààbọ̀ kúrò lábẹ́ ogun tí ń jà wá a rí ọ̀nà àbáyọ lórí ìṣòro wa àwa náà jẹ́ èèyàn nínú ìgbésí ayé wa tó bá jọ́nà làlá ń wá ẹja lọ sẹ̀ tó bá jẹ́ wípé ìṣẹ́gun la ń wá lórí kankan ẹja lọ sẹ̀ tó bá jẹ́ ipò kan là ń wá ẹ jẹ́ ká lu ọ̀sẹ̀ yìí kò sí tá a lè lò fún láti mọ ọ̀nà àbáyọ láti rí àṣírí ìjìnlẹ̀ lórí ọ̀nà tá a gbà táwa náà fi rí nǹkan tá à ń wá sí tá a lè lò fún torí náà èyí ni iṣẹ́ èyí tẹ́ ẹ lè lò láti máa ṣírí ìjìnlẹ̀ nípa ọ̀ràn ayé yín lójú oorun lójú àlá tàbí lójú ràn wọn á fi hàn yín ṣùgbọ́n mọ́ gbàgbé o ẹ̀tù tá a jó tá a gbé sẹ́gbẹ́ kan a ó máa fi gbé tùtù lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún àwọn àgbàlagbà àtọ́ àwọn gbà o àní ṣìṣe o ojú ò ní tì wá àṣẹ